àwọn ọlọ́kadà gbogbo àwọn ọlọ́kadà yìí pápápá gbogbo ara ló ń bẹ̀rù ẹ̀ ṣé wọ́n wà sá mọ́ mi wọ́n sóòrùn ni. Ah, ah, ah, adé ọmọ ìyá ẹlẹ́rọ kọ́ yìí. mama what's up. mama wa mọ bínú adé wa wa pẹ̀lẹ́ jọ sọ mi adé adé sọ mi. mọ̀lẹ́bí ẹ. What did I do now? àbọ̀ nsúná ọmọ mi adé ìwọ ọmọ mi I'm not know me kẹ. Sorry, I don't know, I don't understand. I'm not know me. Do you know me before? O mi adé ah, O mi a ah, ò sì What's the problem? èmi what's the problem? What did I do to you? ọmọ mi. I don't know you. ìyá mufu tí mo máa ń gbà tá wálé yín. Ah, from where? gbà mí ọmọ tó ti wá mi lọ táwọn ń dènà ẹ̀mí ọmọ mi. I don't know you what's problem what's happening here. ọ̀dà tó bá tiẹ̀ wàá mọ̀ mí ẹ̀ lágbà ńlẹ̀ yín ò mọ bí wọ́n ṣe ń kí àgbàlagbà èmi what's up. I greeted you now what's problem. what kílẹ̀ fẹ́ what do you want. àbí ìwọ jẹ́ kọ́rọ́pọ̀ ni àbọ̀ ìsunú ni. what do you want what do you want. kí ni dọ̀bálẹ̀ kọ́ kí mi o ti bàjẹ́ jù kí ni jàre o ti ṣe bí gbọ̀ngàn náà ti ṣe dreadlock ọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ sí mẹ́ni àbí kò sórí ẹ̀ abára ni ọ̀yá ni orí ẹ̀ kúrú dànù bẹ̀rẹ̀ kó gbé báàgì gbé báàgì yín lẹ́kọ̀ọ́ ni gbé báàgì bá mi gbé lọlé gbé lọlé. níṣó ná sọ àsùnú ọmọ adé sẹ́rẹ́ adé adé ń gun kàkẹ́ màá kọ́ ẹ lẹ́yìn.